السلام عليكم ورحمة الله وبركاته látara fáwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ díẹ̀ but àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ agbègbè kan lọ́la lẹ́yìn nípa àwọn kankan àwọn mo rò pé ọ̀pọ̀lọpọ̀ wa lè má mọ̀ sí àwọn bí ṣẹlẹ̀ báwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ládùúgbò wa yìí ṣe lọ díẹ̀ yóò fẹ́ jẹ́ kí n ṣàlàyé àwọn ìgbìyànjú tí a ṣe ẹ jẹ́ ń gbé láti ọjọ́ ọ̀jẹ̀ ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọjọ́ ọ̀jẹ̀ ṣẹlẹ̀ a pè a pè chairman ẹni sọ pé chairman ló pè mí ọmọ ìjọba sọ pé a pè chairman torí pé àwọn ọmọ padà pè mí bó tẹ̀ pé ohun tó fa pípé tí wọ́n fi pè mí pé tí wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́lẹ̀ o àwọn operation bọ́ọ̀sì tó wá níjọ yẹn ìyẹn captain abubakar òun lọ padà sẹ́ndì mẹ́mbà mi sí eh, chairman ní chairman fi wá pé chairman sì ṣe dáadáa kí ni dáadáa tí wọ́n ṣe ni pé èròǹgbà wa nípa fẹ́ mú ọmọ àkàndé yẹn jẹ tọ́lẹ̀ jálè lóko yẹn ṣùgbọ́n tí a mọ̀ ṣe ṣàlàyé pé láti wá peace láti wá àlàáfíà sọ pé ká fi ilẹ̀ àwọn ọmọ bá wọn ṣe mójútó ìṣẹ̀lẹ̀ ibẹ̀ yẹn ní tàdógún ló fi di pélé yẹn lọ ìgbà tó wá kun síbi ni wọ́n kun bí ijọ́ márùn-ún àbí bí ijọ́ mẹ́fà ní ìlà ti wò ó pé làá ti ń gbọ́ wọn láwọn ṣe gbogbo méjì ìdílé kan ìwé kan wá ń bẹ ní court pápá ìwé táìmù tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ òun òun la sáàfù nídòta fáwọn olóró tí ò fi sí nǹkan kan òun náà ló iṣẹ́ rẹ̀ ló ṣiṣẹ́ di èsì tí ò fi sí nǹkan sọ wá wo pé tí wọn ti ṣe nǹkan kan èyí pẹ̀lú wọn ti ní ìjèyí o ó súnmọ́ kó ń ṣe nǹkan kan yẹn àwọn á fún wọn sáàfù níwèé láti kóòtù kò sí nǹkan tí bẹ́ẹ̀ ń bí ìwé yẹn ju pé wọ́n kọ́ sí kóòtù pé tó ẹ má gbàgbé àdéhùn tí ẹ ṣe ní kóòtù ẹ mójútó tẹ́ ẹ bá ti mójútó ó ṣeé ṣe kẹ́ ẹ jìyà tẹ́ ẹ tẹ́ ẹ bá ti rófin wọn tàbí kí àyàn ọba yín dé ọgbà ẹ̀wọ̀n ní gbígbẹ́ ń bí ìwé yẹn ìwé yẹn jẹ́ twenty three ṣùgbọ́n lóyìn mẹ́wàá péré náà ló dé pàápàá jùlọ ẹni tó mú yẹn wá ọmọ eléégún lòun náà ẹni tó kọ́kọ́ sáfù níwèé yẹn òun ni jagun làdó bóyá ọkọ̀ọ̀kan sá òun wọlé tàn wọ́n báyìí àwọn ń sọdún lọ́wọ́ ni ó sì lè díjọ́ monday tọdún wọn yìí kọ̀la ó sì sọ fún wa pé àbá ìdí jẹun bẹ́ẹ̀ o kódà mo fi fàájì dídí ń pẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ wa sá fún wa nìkan wọ́n ṣe mí lálejò wọ́n sì ní kí n kà sáwọn létí kí n tu wọ́n sì kà sí wọn létí mo tu ní bàbá yìí sọ̀rọ̀ ah, ẹ̀gbẹ́ a ọlọ́run ní bí n ra ẹ̀dá a tata sì mú dọ́dọ̀ àwọn ṣé gbogbo àwọn tí dọ̀wọ́ àwọn táwọn wéyìn òde àwọn ní wàhálà wọn pọ̀ ní nítàdínlógún àwọn tí wéyìn òde nínú ètò ọlọ́run àti ohun tọ́lọ́run fẹ́ kọ pé òun fẹ́ máa fi bá wa fọ àdúgbò wa yìí mọ́ ìṣáájú lápapọ̀ àwa lè máa wo pé bóyá àbá burú kí wọ́n fẹ́ máa ṣẹlẹ̀ ọ̀nà kan ni tọ́lọ́run fẹ́ fi bá wa fọ àdúgbò yìí mọ́ ṣùgbọ́n àwa lè máa mọ̀ ṣùgbọ́n lọ́wọ́n ọba mọ̀ jù wá lọ tòtòrí pé àwọn ọmọ yẹn ò yí ṣe irun táwa ń rò kọ́ làwọn ń rò odidi àpò ńlá ni wọ́n fi gé táìsì wọ́n fi gé wọ́n ti gbé lọ́wọ́ rẹ dì ẹni tí táìsì bẹ́ẹ̀ ti bá ní ibi tó bẹ́ẹ̀ ti bá rẹ́wà náà ti mọ̀ bí ikọ́ bí ọba yẹn náà so bí ikọ́ bí ọba yẹn èyí kan à ń gbó bí yòówù torí ọba yẹn wọ́n ti fàpọ̀ ńlá kan dì ìgbà tó hà kùn ọ̀tún la ní kí n sọ fún ìgbà tó kùn ọ̀la ilé wọn sá fún wọn ní láwọn òwe yẹn ìgbà tó wá jọ àárọ̀ kẹyìn gangan kọ́ má bàa tún sí wàhálà tá a sì tún gbọ́ pé àmì fẹ́ wọ́n sì dá wàhálà lẹ́lẹ̀ tó tẹ̀ ẹ́pà ni wọ́n ti dá méjì nígbà yẹn àwọn tó gbàwé àwọn sọ pé àwọn ò fẹ́ wàhálà o àwọn ò fẹ́ wàhálà o àwọn ò fẹ́ wàhálà o àwọn tí ó gbàwé àwọn ní kò sí òun kẹkàn lọ́wọ́ wíwé yẹn wá ní kọ́ má bàa jọ pé bóyá àbí àwa mùsùlùmí fẹ́ díjà kankan ni gbogbo ẹni fọ́ọ̀sì àdéhùn èèyàn dọ́dọ̀ ọ wà lára àwọn táwọn ọlọ́pàá kẹmọ wa ní suggestion wípé káláwọn owó yẹn dọdọ àwọn ni àwọn mọ báwọn ṣe mójútó kìíní yẹn tó ṣùgbọ́n àti ìṣe bí a ah, tó bá dọdọ àwọn fọọsì wọn sì fẹẹ máa wò pé bóyá àbá níjà gan-an látúntún dáàbò àwọn ni egbèdì sèmù wé tó bá dọdọ tiwọn yẹn náà ní ọdọdọ tiwọn náà so any force kódà tó yẹ mọ lókù gọọmenti lókù chairman náà ṣàlàyé pé táyé kóun bá rí wẹ̀yẹn àwọn ọba tún mọ ohun táwọn ṣe jù báyẹn ṣùgbọ́n èròǹgbà wa nìyẹn ta ò pé tabájú ó dé àwọn ibibẹ̀ yẹn nígbà jẹ́ pé fún kẹta gbé jẹ́ mọ́ wọn láfẹ́ náà ni tọ́ ojú ojú bẹ́ẹ̀ náà lọ. alimohim nígbà tó ti jọ ìrẹ̀ gan látàgò mẹ́wàá làwọn ti bẹ̀rẹ̀ sí pèpè nílé bá ti sàlàyé nígbà pé ibi tí wọ́n ti máa dá wàhálà alẹ́ ìmùsùn máa dá ẹ máa pe nẹ́mbà wa ni o báwọn yẹn ti sí pè mí wọ́n ti bẹ̀rẹ̀ sí pé ajé tọ́hìr wọ́n ti bẹ̀rẹ̀ sí pé màmú salu wọ́n ti bẹ̀rẹ̀ sí pé ọ̀sásìmù eh, tádọ̀ ó ṣàjẹ́ ọjọ́ pé kí kọ́ọ̀lù wa náà padà á wọ́n pé ẹ̀ mọ́ ń ta lè ṣe sọ́nà ìkíní ẹ̀jẹ̀ àwa mọ́tò kan kó sì pé ká máa kí káàárín ọmọ ọmọ kí ní ń ṣẹlẹ̀ pàápàá jùlọ kí àwọn tó jẹ́ àwọn ọ̀dọ́ ọ̀ṣàlómọ́ máa wò ó pé ẹ̀wọ̀ àwọn tó jẹ́ àwọn olórí àwọn wà lọ ìtakùn kalẹ̀ àfi ń kọ́ọ̀lù wọn pé wọ́n ń dá wa lálẹ́ níta àkálù nínú ètò ọlọ́run àbágbà mọ́tò kan nítorí wọn ń wa ìmáàmù sálù èmi àbúrò mọ́tò ọ̀nà sars mọ̀tàdọ̀ yẹn àbúlù bàbà ìmáàmù mọ́sálásí àsẹ́yìn àwọn àgbà mọ́tò kan tó tán fẹ̀rí ń bàbá adé bàbá ló fi láhà ọ̀làwọ̀là kó àtàlà rẹ̀ tí ìbá ti pé mùsùlùmí ọ̀fẹ́ fẹ́rẹ̀ ní gbogbo ohun tí mùsùlùmí lò ní fẹ́rẹ̀ ní wọ́n ti lẹ̀ yàtọ̀ sí pé wọ́n tó bíi méje tí wọ́n fi òun bẹ̀ láti aago mọ́kànlá láàárọ̀ àwọn èpè lálá tó ṣe pé tinú bá tètè ń bí yóò fẹ́ rí àti àwọn ètò yẹn yẹn pé ayé yẹn ò ní dá òfò lẹ́sẹ̀ ẹ̀ǹdí ọba ti tẹ́ lọ́rùn ìsẹ́yìn yìí ìsẹ́yìn òru ní ẹ̀gbọ́n wọn máa wí lówó ọmọ ẹgbẹ́ bí mọ́kọ́ wọ́n tí ọba sọ̀rọ̀ yẹn ń máa lè yí ẹ fi ìlú fún wa kẹ́yìn ni ẹ ṣe gbá kẹ́yìn tàbá ti ń bọ̀ wá òun dò pàpà jùlọ ńgbà tá a ti ń kó díẹ̀ mẹ́rin èèyàn márùn-ún tí wọ́n ti bá ti ń kó ilẹ̀ yẹn torí pé nígbà tá a gbéra láti bí oríta àta lọ sí ọ̀dọ̀ olùkọ̀ọ̀kan lọ sí di ìyálóde lọ sí mojé lépo báyìí bá a ti ń kó ìyẹn nù ìdáná ìdá gbé e lọ sí ọ̀nà olúwọlé pé kó sábà jẹ pé bóyá yóò jẹ pé gbogbo bàbá àti ń tọ̀ náà nìyẹn àgbé lọ ọ̀nà olúwọlé lọ sókè ẹ̀sà padà tó gbé sọ́jà alá tó wá padà bá a ti ń ṣe àwọn kan nìyẹn láti aago tí mo wí yẹn látàgbé méjìlá àbọ̀ tó títí tó fi dàgbé mẹ́rin àbọ̀ iṣẹ́ tá a ṣe yìí pẹ̀lú gbogbo ohun táwa ń rí lọ́nà níbi kíkọ́ ká máa kọ́ lù pàápàá jùlọ àwọn tó yẹ kó wọ́n jẹ́ àwọn aṣáájú wa tó à ń kọ́ lù à ń kọ́ alájọ fata ìsọ̀lẹ̀ à ń kọ́ chairman tó gbà wọn láyé gbogbo ìgbà yẹn wọn lára chairman ọ̀yà à ń kọ́ fáìsì fáìsì náà sì ti gbìyànjú tó pàápàá jùlọ bí wọ́n tún ṣe wá láàárọ̀ jẹ́ àwọn ẹlẹ́rìí àwọn náà ti fún chairman pé a àwọn kìíní yọ ọdẹ ọ̀rọ̀ ń dóòótọ́ o ó láti ṣe o nígbà àwọn tí chairman tí five chairman ló débẹ̀ ó kìlọ̀ fún wọn wọn fẹ́ gbẹjọ ikú bẹ́ẹ̀ báyìí wọ́n tún bẹ̀rẹ̀ tọ gbogbo àwọn kan yẹn lásán ṣe lọ lásán wà bẹ́ẹ̀ ti tọ tó fi di aago mẹ́ta ọkọjá díẹ̀ báwọn ẹ̀jẹ̀ kọ́ lù wà ní ẹ pé oníkò ti jáde o ah kí làárẹ̀ ti sọ̀rọ̀ yìí tàbá yìí sọ pé bóyá ká fojú fò ká lè rí mọ àwọn mùsùlùmí tí ó padà lọ́ọ́ àtàkì tí ó máa sọ pé àwọn mùsùlùmí la lọ́ọ́ àtàkì wọn àwọn ò sì mú táìmù sẹ́yìn àti ní níṣẹ́ méjì ìgbìta padà tí gbogbo wa ronú sí ni pé ẹja pé kóyọ̀sì èèyàn náà rébù tọ́jú láńdọ̀dù ni àti pé ó sì ti gbìyànjú gan-an ìgbẹ́jú wo ló ṣe ni pé ìwé kọ́tọ̀ dà yẹn wọ́n á mú jáde ọwọ́ wọlé àwọn abalọ ọlọ́ọ̀fin gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá bàbá yẹn ọlọ́ọ̀fin àwọn tí sì ń kígbe sọ títí wàhálà bá dé ẹ má pè mí sí o tí wàhálà bá dé ẹ wò gbà tí ó ní kò jáde àwọn ọlọ́pàá lọ́wọ́ fa àwọn fàájì kọjá wọn lóhùn àwọn bàbá yẹn wọ́n gbéra fúnra wọn ni wọ́n lọ́wọ́ fagídí fà wọlé tó wọ́n sábẹ̀ sí kígbe láàárín ara wọn sẹ́rọ̀ máa dìgún yẹn ọ̀gbẹ́ pọ́blẹ́mù aládùúgbò yìí ọmọ àdìgún yẹn gbogbo àyókù kẹ́ńtọ́ lẹ́yìn ni o ọmọ àdìgún yẹn lẹ́yìn pọ́blẹ́mù wa. òun lọ́kẹ́ gbogbo bọ́lá ewu ṣe wá sí wàhálà sí gbogbo àwọn bàbá yẹn pé bó léwu tó ti ń sọ̀wé yẹn fún wọn títí ń sọ ìṣẹ̀lẹ̀ tuntun tẹ̀lẹ̀ lọ lórí ìwé yẹn ní pé ohun tó gbé bàbá Adébísí tó gbé dé ọgbà tó gbé dé sẹ́ẹ̀lì ni ó ẹ má fojú di ó ọkẹ́ sọ fáwọn bàbá yẹn ni pé ẹ má dá wọn lóúnjẹ àwọn ìwé fèèfì ṣéèkì hmm. <laughs> ní gbé jù èròǹgbà tiẹ̀ ni pé ìwé kíní eégún tá a ṣe nígbà yẹn òun lò ríjìnà ó ti nọ fáìrì èyí tó nọ ibú mò ń lọ kọ̀mọ̀ pé tọ̀rọ̀ tí eégún yàtọ̀ sí tòrò ọ̀sán sàkọ̀wé ẹ má dá lóhùn wé fẹ́ẹ̀kì ní gbé kí inú wa bí ọ̀nà ibù lórí títí ẹ̀ torí pé bí àwọn àgbààgbà yẹn ti gbọ́ báyìí emotion wọn change ni pé kí ló à ń gbéwò pé dìde wa dúdò tọ́tọ́ wa múra gbogbogbò ọ̀nà ibù wa ń wá wa kí ń wá wa kí àtẹ̀wá pàdé níbi iwájú ahmed bíi òun bọ̀ wá láti òun lòun bọ̀ òun bọ̀ àwọn wà lọ́lọ́kọ̀ ọ̀yọ́ ni lọ́sà pàdé wa àsádò ẹ̀ka síwé mi tún wà ní tọ́yàtọ̀ síwé yìí àsádò ọ̀sáwò gbàdára àgbà ìwé kọ́ọ̀tọ̀ dàrín náà wúlò ìwé ti bẹ náà nìyí èyí sì ìwé tí èèyàn máa ń fojú di èyí sì ìwé tí èèyàn máa ń fojú di o òun náà ni o ọba ṣàlàyé fún wa pé ah, àdìgún mà ní ìwé fèèkì lòun ń gbé kì ẹ sílẹ̀ tọ́ba yẹ kó wá sọ pé ìwé fèèkì lẹ́ ń gbé kì àwọn sá padà síbẹ̀ tó ẹ̀yin bàbá mo jáwọ́ gbogbo yòówù tọ́ba ẹ bá padà fojú rí tán ẹ mọ̀ fẹ́yìn lẹ́fọ̀ àbúrò ayé o ó sì di tó kọ́ ọ báyìí oníkó ẹ̀ jáde ó gbé olóko yẹn jáde èyí sòun ló gbé o yẹn ni pé ọfà gidi gbé wọn jáde látara ìyọ̀wò tí wọ́n fẹ́ẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ti wọ́n ti jáde lágídí yẹn ṣùgbọ́n wọ́n jáde lágídí yẹn ó jẹ́ ó jẹ́ pé kò já bá a ṣe àwọn tàbá wà mọ́sálásí ní ibẹ̀ wọ́n ti fi hàn ṣètò lábẹ́lẹ́ asábàá sí kọ́ọ̀lù fáìtì àmà ti ṣe dáadáa kọ́ọ̀lù kọ́ bá ṣe dáadáa fún un ohun tí wọ́n sọ náà ni pé ah ìyí náà sẹ́yìn mo fẹ́ sọ náà ni pé láàfin wọn lẹ̀ gbèjì tẹ̀sí sí tó ọlọ́run yóò bá wa bá yín mú wọn àbí àtúnṣe tábà tó ní kájú lọ dá wọn padà ní yóò tún fẹ́ jọba kẹ lójú wọn ẹ̀sìn wọn lẹ̀ gbogbo ìgbà yẹn ṣe ọ̀kàn tẹ́wa lọ́rùn torí gbà wá ń wo irun táwọn mùsùlùmí ní ilé ìsìn fún wọn bí wọ́n bá rí wọn torí táìmù yẹn ni wọ́n ti wà lẹ́mìí àwọn èèyàn ọ̀tẹ̀ wa lọ́rùn sáfà ń wo bíá kí wá ní ṣẹ́fà chairman ló ṣe yìí kẹ́ńtà kẹ́míkà sọ àfáfin òkútọ̀ ohun tó kù tá a lè ṣe náà ni pé gbogbo omi tí àwọn mùsùlùmí bá ń wà ká máa lọ kìlọ̀ fún wọn pé ẹ ṣọ́ra o ẹ má sì gbá o ẹ má ṣàwo o ẹ má ṣàwo wa sásun o bá a ti wá kà á sì tán bíi tá a bá sì ta kà á sì tán bíi ìgbéra ẹlẹ́ẹ̀kejì tá gbéra information yẹn la fún kákàkiri so àwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ pé wọ́n wà níbi ìta ṣáájú àwọn mùsùlùmí kan bẹ tó wọn bá bẹ sáàdì yẹn asáré káàkiri gbogbo àwọn bẹ yẹn irú àwọn tó wà ní ìsìn sáàmì níta sáàmì ńlá sí láàf àwa pè wọn sí mọ́sálásí tó wà níbi inú ìbò agbó mi asásàlà ìfọ̀n kòtò kì í ti tójú o afẹ́fẹ́ wá pé kí wàá lọ máa tẹ̀lé ládùúgbò wa mọ́ nìyẹn kì í tẹ máa wò pé àwọn àtàjọ sáájú ní à wọ́n ń bẹ̀rù wọ́n ń ṣe gbà ẹja àwọn náà wọ́n ti bá asásọ gbogbo ẹ̀ apá wọn àbáwọn ènìyàn à ń sọ lọ́wọ́ láti láti pé ọmọ onípò ẹ̀ ti jowó ilé ń kọ̀sà tó àbọ̀ ọmọdé ọ̀nà sọ́sọ́ làyè bíá ìjà túká pàpà jùlọ kọ́ wọn máa wò pé bóyá àbá mi à ń múra lẹ̀kẹ́ fáwọn ìjà túká tẹ̀rí à ń jáde báyìí àtẹ̀bọ́ sọ́wọ́ bàbá kẹjẹ bàbá akẹjẹjẹ ni ṣojú lórí àwọn sẹ́wọ̀n asọ́sàlàyé fún wọn pé sẹ́yìn náà ṣe rí bá a ti fi ọmọ wa ẹ̀yin náà kìlọ̀ fáwọn ọmọ yín kí wàá lọ́ọ́ má tún ṣẹlẹ̀ ládùúgbò yìí mọ́ àwọn ẹni sọ́nà àti kìlọ̀ fún wọn àwọn ni wọn ò gbọ́ kankan àbápọ̀ onímọ́tò afẹ́ máa bọ̀ á náà bí báyìí níbi sáìdì ibi tí Basọ̀run ti máa ń ṣe àjọ̀dún rẹ̀ àwọn olóyè ti bá wà bẹ́ẹ̀ ọmọ fẹ́ wá ń fi òwò nípa síwájú títì níbo tí wàá rí pé mútu yẹn máa ń kọjá ó rí wa báyìí ọ̀pẹ eré gidigidi ọ̀pẹ sọ́dọ̀ wọn ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn olóyè yẹn sọ fún pé padà tí ń gbọ́dọ̀ nígbà tí wọ́n ṣe fún tọ nígbà táwọn táwa sí òkè báwa ń lọ jẹ́jẹ́ wa náà oníkó ló kú ti jáde ìtẹ́lẹ̀ tọ afáàrí pé bá a ṣe kó mẹ́ta àwọn èyí ọmọ yẹn ti bọ́ bẹ̀ padà sí ti ń fi gbogbo rẹ̀ asọ́gbọ̀nà ti rí i pé ohun tó dáa nìyẹn ni pé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá wà ní mítìn tá a ṣe lálẹ́ ọkànlá anulfied kásìkò coverage ẹ̀ pé a ní ẹ má jẹ́ àwòrán kọ́fà kẹ́kà àmọ́ ọmọ sọ bẹ́ẹ̀ torí pé máa mùsùlùmí ó bùn inú tẹnu òbò náà ni pé tàbá ike sọ́ńbẹ̀rì ọ̀rọ̀ kẹ̀ máa lọ bíbí tó àwọn ti láwọn kọfà wọn wọn ti láwọn ṣe o wọn ti láwọn ṣàwo wọn ti àní dé ká rí tálá láṣejù dà tálá láṣejù tó inú ètò ọlọ́run kọ́ fíjì ọlọ́run bá ti sàánú wa kọ́ fíjì ọlọ́run ti sàánú wa èyí pé bí wọ́n ṣe kọ́fà gbogbo ti ṣẹlẹ̀ àwọn tí ń sọ fáwọn ò bẹ́ẹ̀ wọ́n fèjì sóò pé ó sì ń bí àbí ilé rẹ̀ ló sùn <laughs> gbogbo kọ́ fèjì ló sòó sẹ́gbọ̀n wọ́n ti ń gbọ́ pé akọ́ fàǹtẹ̀ yẹn báyìí igun rẹ̀ wọ́n ti pè á ìyẹn náà àwọn ìfẹ́jọ́ tẹ̀lé ní ìdí pé ìfẹ́ni tó bá ti mú fóònù lọ́wọ́ tó fún gba fóònù rẹ̀ ni wọ́n fẹ́jọ́ tẹ̀lé tó kọ́ fèjì ọlọ́run ti sànù wa tẹ̀wárí nù kẹ́tọ́ wá tó wá ṣẹlẹ̀ ni pé àwọn ọlọ́pàá yẹn bí wọ́n ti jáde jáde wọn ó ti fáwọn náà padà try níkẹyìn náà ọ̀sẹ̀ jẹ́ sọ̀rọ̀ bí wọ́n ti try níkẹyìn kó lè ká lè bá wọn try níkẹyìn náà ìkẹyìn tí mo gbà lérò ni pé wọ́n ti gbé mọ́tò kan tí mo jí elépo tó mọ́tò kan ń pàtró òkè tàbí kí n sọ pé ń tẹ̀lé wọn kí n wí báyẹn pé ó ń tẹ̀lé wọn mọ́tò kan ń tẹ̀lé wọn ṣùgbọ́n ihun tó yẹ kí wọ́n ṣe ni pé ó yẹ kí mọ́tò kan wà lẹ́yìn kí mọ́tò kan wà wájú kí mọ́tò kan wà lẹ́yìn kí mọ́tò kan ṣe kéde ó wà wájú àìsí mọ́tò míì níwájú yẹn ojú ó jẹ́ pé ẹ̀yìn tó wà ihun tí ń ṣẹlẹ̀ níwájú kò ní mọ́ sọ ihun tí bá ń ṣẹlẹ̀ láti táwọn wà ní wọ́n máa mọ̀ àwọn táwọn ti fẹ́ wù wá àwọn táwọn fẹ́ wù wá ah, àwọn tètè sáré wọ́n tètè gbèdé bọ́ wájú sòtò wípé nígbà tọ́lọ́pàá tó bá wọn dádùgbò ìgbà tóun náà ń sọ̀rọ̀ òun tó sọ ni pé òun fẹ́ pé nígbà wọn di ẹnu ọ̀nà ẹbí kìíní yóò mú fún wọn mm-hmm. treatment tó lónìí ó ní bóun rí i pé ìrìn àwọn ò mú fún wọn ó dúró pa síbẹ̀ wọ́n sì máa ń ṣe náà nù wọ́n bá ṣe déyànà yìí báyìí wọ́n wá dúró pa gbogbo ara tí wọ́n wá dà á pátá ní kọfí ìdìbò gbogbo ara tí wọ́n dá yẹnyẹn gbogbo bí wọ́n ti ń fàdà ńlá títí lọ léré tí wọ́n máa pa gidi sọ gbogbo ẹ̀ náà ní kíní yẹn nínú ètò ọlọ́run gbogbo bó ti wá ṣẹlẹ̀ yẹn ṣe pé ọlọ́run ò ní ojú kó ju àbá abdullahi tí wọ́n lẹ̀ ló kó lọ bíi lọ́wọ́n ni ó jù bẹ́ẹ̀ lọ kódà àwọn bàbá wa eh, ẹ̀dán wọ́n ṣe gudugudu méjì ẹ̀yà mẹ́fà torí ni ọba ti mọ̀ fídíò yẹn ló jẹ́ àmọ́ fídíò yẹn gbé wọn jáde bí wọ́n ti ń sọ pé ẹ máa lọ ẹ má da wàhálà lẹ̀ bàbá dà àwọn bàbá àti dáadáa fún yín so fídíò gbé wọn gbogbo bí wọ́n ti ń sọ pé ẹ máa lọ ẹ máa ṣe gbá àti ṣé ìpín gbà tí wọn náà padà rí pé wàhálà wọn pọ̀ báyìí àmọ́ tí bàbá náà ṣe padà. àwọn tí bàbá náà ṣe padà pé àwọn tí bàbá náà fọ́ sọ̀rọ̀ wọn ò sì gbà wọn rí pé à àwọn eléyìí ò kò gba ẹ̀bà lọ rárá wọn kẹ̀jú mí níbí ìlú o. sọ ọtí ní ìsọ Ọlọ́run gbogbo kíní ẹni wọn ń ju gbogbo táìsì yìí ṣùgbọ́n àná Ọlọ́run kò ní ọbẹ nìkẹta kódà orí Ọlọ́run ọba gbáà ni. torí pé kíkíní ìdè báyìí èyí ṣe pé wọ́n kàn ra ṣe báyìí sí yẹn ẹ mọ̀ pé ń bọ̀ wá lọ́dẹ̀ tó jì ní ibi yòówù tó bá báyìí nínú ara rẹ̀ ó dàbọ̀ ẹgbẹ́ yẹn wọ sọ yọ ìyá aṣọ yẹn wọ bẹ̀ yìí bí kí wọ́n fàdá sáyẹn náà nìkan yẹn máa ń sọ ṣùgbọ́n náà bò ní ọbẹ̀ yẹn kan orí ọlọ́run bá ọlọ́run fi ṣe fún wa. bí ìka wa ṣe fún wa ní ìdí wa kọ gbọ́n lẹ̀ fún gbèsè tá a bá ní pé kò ní bí kú mọ̀ tó bá náà bí kú ń gbó ń kọ́ èrò yẹn ọlọ́run bá fi ní pé kí wọ́n lè ra ìsàlọ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ò bá bó wọn ò bó ọ̀pọ̀lọpọ̀ bí i tí wọ́n ti lé wọ́n ti lé wa lé gbogbo bí i ọwọ́ pé nígbà tó ìbára àwọn mùsùlùmí gba ìbá mọ̀ bẹ́ẹ̀ ní sọ pé àti sùúrù káṣí sùúrù tó ìkọ́ máa ń gbéyàwó wa pọ̀ tayọ. ó fi wá jẹ̀bọ̀ wọn kẹ̀kẹ́ tí àwọn gbogbo tó ń sá lọ yẹn àwọn mùsùlùmí tó wọ́n ń bá pàdé lọ́nà náà wà tó ìbọn wọn sí. tó fi pé àwọn pé kọ́fíìnì ti wò lè gbélé yẹn mọ́. tó bọ̀ tí gbèjẹ́ ni wọ́n bá ti ń kẹ́ fún wọn wọ́n yọmọ bíbí nǹkan ìṣẹ̀lẹ̀ sóhun ìyẹn ló fa gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn so ló fi wáyé pé the first kìíní táwọn èèyàn kọ́kọ́ ń béèrè ni pé tẹ kọ́fà ó fẹ́ gbọ́ ní ọ ó fọ ohun ogun kí wọ́n bá àti wàhálà ni ọlọ́run lọ mọ bíi ti tẹ́lẹ̀ mi ò tiẹ̀ kọ́kọ́ bínú tí wàá dé pé ayáwèrè yìí tí àwọn ọ̀pá kọ́fà yìí gan ọlọ́run lọ mọ ohun táwọn èèyàn ń dá àwọn àfáàjúdú lọ pàdé wọn ó àwọn amọ̀wọ́ ọlọ́kọ́ ọ̀rọ̀ yìí ó kí ní gangan kí ní gangan wọ́n ibẹ̀ náà tí wọ́n kọ́ sọ́bọ̀ tí wọ́n sọ tán kọ́ sọ́bọ̀ tí wọ́n sọ tán. tọ́ tẹ̀ pé nígbà táyé apadà níbi ìjẹta apadà ń gbọ́ nínú àwọn ohun tó jí wàhálà àwọn pọ̀ ládùúgbò yìí kì í ṣe pé nìyẹn wọ́n gbà lérò ẹ mọ̀ fáwọn àwọn ọ̀dọ́ wa máa ń jókòó ń ta bẹ́ẹ̀ kì í ṣe pé nìyẹn wọ́n gbà lérò gbogbo sálúlà papọ̀ ni wọ́n gbà lérò àṣìlù kejì ń bẹ láàrin nínú wọn ni pé wọ́n ní àwọn ọmọ àtàmọ́ ah, ìmọ̀ Yorùbá tí mo fẹ́ lò lẹ́bi gbọ́ mi yé o pé àwọn ọ̀tàmọ́ kí ni ń fa ìmọ́ta kí ni ń fa ìmọ́ta àwọn pé gbogbo àwọn táwọn ní kọ́sọ́mà táwọn ní kọ́sọ́mà gbogbo wọn ti àwọn òrí wọn kí ni fún ni àwọn wàhálà yẹn wà torí báwọn ọ̀dọ́ fẹ́ máa ń bẹ bí iye lọ́jọ́ ọjọ́ pé bí yòó ìsádùn lápapọ̀ ni ṣùgbọ́n ohun tí ò jẹ́ kí káwọn dẹ̀ lọ nípa nípa lásìkò tàṣìkò eégún wàdí àìkú tayọ àwọn tó lè wọ́n jáwọn aṣáájú wa ní mọ́ṣáláṣí ìsàdúgbà yìí ṣùgbọ́n gbogbo ohun tó bá ti jẹ mọ́ ohun tí yẹn bá ṣe nítorí tọlọ́hun gbogbo àwọn tó dá sí i lọ́nà tí ọ̀dà nígbà yìí wàdí ọlọ́run ọgbà wọn wọlé ni ọgbà wọn wọlé ni láì jẹ́ pé ọmọ èdè ènìyàn kẹkẹ lọ́wọ́ sí gbogbo ẹni tó yẹ kó lọ́wọ́ sí nígbà yẹn ní mọ́sálásí sálú lọ́nà ìdí ọ̀dà wàlá ọgbà wọn wọlé ọgbà wọn wọlé tá a gbúrò gbólóhùn wọn kẹkẹ lónìí gbúrò kẹkẹ òṣùṣù ọwọ táwa mùsùlùmí jẹ ilé ìlú kékeré yìí ní ọlọba yìí pàápàá jùlọ bẹ̀rẹ̀ láti gbogbo ọ̀dọ̀ àwa táwa ń sàlú bíi tó yẹ pé gbogbo àwọn mọ́sálásí tá a jẹ́ mọ́sálásí central mosque láti sọ fún màmú ìsálú pé central mosque ìsálú òun ni mọ́sálásí ìpìlẹ̀ nísàlú yìí gbogbo ẹni yóò ti bá ti ti ń jẹ màmú bẹ́ẹ̀ òun la ṣáájú wa kódà kó jẹ́ pé sojú wa àwọn ẹbí ká tó wá sọ pé màmú tó sì wà ń bẹ̀ yìí sọ àtàgbélé gbogbo yẹn ti clear pàápàá jùlọ lọ́wọ́ gbà pé pé bóyá yẹn náà bá ti màmú ti bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti ń bẹ lábẹ́ pé bóò làwọn èèyàn ó mọ̀ ẹ̀sìn ọlọ́run ọlọ́run ti dáadáa fún máa mú wa ọlọ́run kò tún bá kò tún bá lọ́rẹ̀ mi wọn kò tún bá lọ́rẹ̀ mi wọn torí pé látara ìṣòṣò ọwọ́ yẹn tá a ṣọ́ra wa yẹn ọlọ́run kò tiẹ̀ jẹ́ kí wọ́n rí ibi kankan gbà wọlé bì yẹn sọ ọ̀rọ̀ lásán ni wọ́n kẹ́lẹ́ máa sọ ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ lásán yẹn ṣùgbọ́n gbà ní kò sí kì tí wọn ò fi wá tán kódà tẹ bá rántí gbogbo àtàlà àwọn mítìnì gbà ní kò sọ̀rọ̀ tí wọn ò sọ tán àwọn míì tí ò tiẹ̀ kó tiẹ̀ sọ̀rọ̀ gan ládùúgbò tí wà yìí ọlọ́run lọ́mọ yí ọ̀rọ̀ bí ìtẹ́lẹ̀ mi ń sọ ihun tó ti wà nù rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bọ́lá bá ti máa wí iná ọ̀hún yẹ kì í dúró náà káyídá kì so gbogbo ẹni yóò ti bá ń dẹ́ ìṣe fún Islam òun ló lágbára jù tọ́lọ́run bá bá fẹ́ bá a lò pẹ̀lú ète rẹ̀ yẹn kò lè fọ́ lọ́dọ̀ ọlọ́run hmm. kò lè fọ́ lọ́dọ̀ ọlọ́run tó fà á pé DPP ò ṣe ń wo coverage báyìí gbogbo ọ̀nà àbáyọ míì tí wọ́n lọ dá tí wọ́n lọ sí báyìí rọ́bìṣì tó fi jẹ́ pé nígbà wọn pé peace meeting díje ta díjẹrin wọ́n máa ti díjẹrin sí díjẹrin DPO ni ẹni tó yẹ pé ó sì ń sọ̀rọ̀ with confidence wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wò pé káwọn àrẹ́sì lọ́nà méjèèjì ṣùgbọ́n nípa èyí ló tó padà hàn sóhun pé táwọn bá ṣe bí àkùnṣe làwọn ṣe táwọn bá ṣe bẹ́ẹ̀ àbòsí ńlá làwọn ṣe àwọn rí i pé àwọn ẹni yóò jẹ wọ́n sì ní evidence lọ́wọ́ ń sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn fọ́ọ̀sì àwọn chairman àti five chairman àti àwọn chairman méjèèjì àti five chairman méjèèjì ń sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n sì ní good evidence wọ́n ní lọ́wọ́ pé so good evidence yẹn ah òkè ìdínkù wọlé chairman náà wá gbìyànjú kódà láwọn ọ̀rọ̀ tó ti gbé dá pé ẹni tó yẹ pé wọn ò tiẹ̀ kí kán ìdílé eléégún gan ni bẹ́ńbẹ́ gan ni tó lè má lè fi wẹ̀ láíláí tí a máa ń wá àti tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn náà sáwọn pé ìdílé ọ̀jẹ̀ ni wọ́n ti jáde wọ́n sì tún sọ ohun táwọn ń sọ yé àwọn o àwọn mọ̀ pé ìdílé eléégún làwọn àwọn ti pé ṣùgbọ́n o nínú àwọn nǹkan táwọn máa fi ń mú gbogbo owó ìṣẹ̀lẹ̀ yìí wọ́n dáa àwọn kan wọ́n dáa fún kejì wọ́n gbogbo ẹni ìyówù tó bá ti rúfin pòlíṣà tó yọ wà lásìkò ìjọba àwọn òye ò yọ jìyà táwọn òsì ní wọ́pẹ́ ẹ fún wọn pé à ń retí bá wa gba nǹkan lọ́dọ̀ yín ẹni bá wọn ẹ dìbò fún wa ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n á sọ ọ̀tún tó ṣe pé in fact pé ipò tí a wà yìí kìí ṣe pé ilẹ̀ gbé wa bẹ́ẹ̀ o àwa la wà àwa la wà akẹ́dìmọ̀ mọ̀ wá ọ̀rìn síra wa lọ́rùn ni pé ẹ fi mí sí i àwa láwa ohun ògùn ògùn èdè pẹ̀yìn lẹ́sìn bẹ́ẹ̀ o àwa là ń ti yìí sí là ń ti ra wa sí lọ́rùn pé ẹgbẹ́ wa sáyè àti wá dé bẹ́ẹ̀ every second tá a bá ń lo bẹ̀rẹ̀ ọlọ́run lásàkáǹtì ẹ̀fọ́ lọ́run wọ́n sọ gbólóhùn yìí every second táwọn bá ń lò ń bẹ̀ làwọn sàkáǹtì ẹ̀fọ́ lọ́run sórí fún wa pé òun ò ní fojú wo ẹni òun sọ fún agbófinró pé ó gbé ẹni yóò tẹ báyìí kó rúfin tó tẹ̀ sófin fún ní jíyà lọ́ba yẹn kò síṣẹ́ yóò torí ọwá èso ìyẹn ti kú ọmọ níjọba fẹ́ máa sọ̀rọ̀ bábù wọn sáré ìyá bò ónù ó tún sọ̀rọ̀ ó sì lẹ́nu ọ̀rọ̀ ìwọ́n tó ikú wọn gẹ́gẹ́ ní tọ́lọ́gbẹ́ ẹ̀bùn wọn táwọn wà ní ohun tó ìsọ ni kó wọn ò sí bẹ́ẹ̀ lára òun ọ̀yà àfi ìdí òun máa ń bẹ̀ lọ́wọ́ wa tẹ́wọ́ gbọ́ gbólóhùn nìyà yìí fídíò yẹn in fact ohun tí yẹn bá ti ṣe lọ tóhun tí yẹn jambla jambla tí wọ́n bá kẹ̀ yọ jáde sí yẹn láyé yọkẹ̀ fa gbogbo ohun tí yẹn sọ jẹ́ yọkẹ̀ fa gbogbo ohun tí yẹn sọ jẹ́ so ló fi wá jẹ́ pé fídíò yẹn lọ́lọ́run bá lò ní sábà fífún wa gan-an àti sẹ́mọ̀ pé gbà yẹn àwọn náà wọ́n kọ́kọ́ sẹ̀ wọ́n ti sẹ̀ tá a sì lọ sí station gbà yẹn ṣùgbọ́n station gbà yẹn ká sọ pé lọ́là ju àwọn ọlọ́pàá àwọn alẹ́ òpin bóyá sàlámà lẹ́kùn alẹ́kùn sàlà ìṣesí àwọn ọlọ́pàá ni àmọ́ pé sàlámà lẹ́kùn ọ̀gbẹ́ni lẹ́yìn sálámọ̀ lẹ́yìn sùbádà wọ̀ bíkà kílá adé bá wí àbàdà ló kù. sọ ojú ó jẹ́ pé wàdáhùn tó jẹ́ kọjá àgbà ìrántí ọwọ́ òjò àṣírí tìgbà yẹn ní sọ fún wa o. àwa kẹ̀ mú ọmọ mú bí ngbà a kẹ̀ fi fún wa pé o ní iṣẹ́ padà kí ni àní à ń padà bọ̀ àwa fi bí wa lọ ni. ẹ̀rọ báwo ti wo bí a àwọn tó gbèdè tó tó wọ́n lè lọ sí ọ ní yóò ti ṣe sẹ́wọ́n. ohun tó jẹ wá ní ṣùgbọ́n gbàtọ́ ọmọ yẹn padà ti kú níjọ́ kọkànlá àbíjọ́ kan fi ní báyìí kìíní ẹ̀kẹ́ ọkẹ́ dorí kodò yìí ìyẹn ní jẹ́ kí ó iná máa bí àwọn kan nígbà yẹn pé ah, ṣe lẹ́fídẹ́ǹsì tó lágbára tó tó báyìí èyí nìyá tó wá ń jẹ. àdébíyà Muhammad sallá tó lọ sọ pé ọ̀dà fún mùsùlùmí kọ́kọ́ wọ́bọnú sàkánná ẹ̀lẹ́ẹ̀mejì kí ni ìtumọ̀ ẹ̀ ejò ń bẹnu sàwọ́ àkọ́wọ́bọ̀ àfi sọ́kọ̀ bàbá kéèké lẹ́nu ìfẹ́ bá sọ wọn pé ọba ní akọ́wọ́ dàbí ejò ni èyí ah, ṣe jò adéjò ah, ni èyí ṣe jò yìí tuntun ọkọ̀ lẹ́ẹ̀kẹ́sì ah, orí rẹ̀ gbé gbòmí tuntun ẹ̀fọ́ kọ́ ọkọ̀ lẹ́ẹ̀kẹ́sì. ọ̀rẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ sílẹ̀ so ló fi wá jẹ́ pé inú nǹkan méjì la gbọ́dọ̀ máa ṣe pàápàá jùlọ tó yára mùsùlùmí ayẹ lọ́pẹ́ àṣìyẹ ló wà fún ìdí ọlọ́run àyẹ lọ́pẹ́ a sì yẹ ní kíni o wọ́n kò yí lọ́dọ̀ ọ̀nà torí pé kò sí bí mùsùlùmí fẹ́ sọ pé ọfẹ́ rìn torí rìn òní ni ìyẹn pé kò sí bó ti fẹ́ wà perfect yóò níbi tó ọ̀sẹ̀ sí àfihàn látòrí jì bẹ́ẹ̀ náà wá ní pé àwọn àwọn tí èyí ṣe mùsùlùmí ibi tí wọ́n ń rò sí wa tó bá ṣe pé bọ́lọ́run fẹ́ jọ ọ́ ṣẹlẹ̀ ni sọ ó ṣeé ṣe pé bóyá kẹ̀kẹ́ tó ń dá máa ó ṣe ṣe àti èlè má lòsàn ní mọ́gàn fi yẹ ní kíni o lọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run méjèèjì ni a gbọ́dọ̀ máa ṣe gbogbo gbà alihamudulilayi àti kíni o tó sọ a máa sọ torí pé gbogbo ibi tó sì dé yìí ká sọ fún àtúntò ìmọ̀ bíbí ọjà sí tọ́lá gbọ́ fẹ́ ojú ó jẹ́ pé tá a sùn ń gbà ni tọ́lá sùn. ṣùgbọ́n ní ìṣòro jẹjẹ pàrọ̀ ní òṣèké ni o àwa ló sùn wọn so a sùn mọ́ àìsùn yẹn ọlọ́run bó sì ń jẹ́ wọ́n lè ra àrẹ́sì mùsùlùmí rẹ̀ mọ́ torí pé àti èyẹ lẹ́nu wọn gbọ́dọ̀ àrẹ́sì àti èyẹ torí pé gbogbo ìgbà yẹn náà gbẹ́ngbà wọn kó àwọn àbúrò mọ̀dán dé bí wọ́n kó wọn dẹ́nu à ah, ẹ̀yin ọ̀tọ́ ìwò tí wọ́n dìwọ̀ lọ jẹ́ yákìlá ojú ẹ̀yìn sojú ah, àwọn tó bá jẹ́ kíní àti lójú wọlé láti mọ̀ wọ́n bó ṣe kọ́ máa mutí ó ṣe kó máa mu sìgá ó ṣe kó máa mu gbó ojú jẹ yóò jọ kẹkẹ sí sọ tó fi jẹ́ pé àwọn ọlọ́pàá àgbà yẹn ní yàgàn kù wọ́n ṣègbìyànjú pé kí wọ́n sọ fún wọn pé àwọn ẹni yẹn ò ṣe ẹja fi wọ́n lẹ̀ ìjàgbó àìgbá wọn sọ ní ọlọ́run padà ní pékélé yẹn ọ̀sẹ̀ ló fi jẹ́ pé ní àkọ́kọ́ tí wọ́n padà mú náà ní àdéhùn yẹn òun náà lè ní àkọ́kọ́ tí wọ́n padà mú torí pé iṣẹ́ kan bẹ tó tún ṣe fáwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá padà rí i pé háà ọ̀daràn burúkú ni ọmọ yìí àti káwọn ìjọ ìtàdógún yìí ó tó dé ti lọ station ti lọ fẹjọ àwọn ẹjọ́ ti lọ rọpò àwọn ẹjọ́ kan tí èsì ti wá ti lọ sọ fún wọn táwọn ti ń gbọ́ sọ́wọ́ wọ́n bí pé tani gẹ́gẹ́ tani ó ní àwọn ah, ọmọ wọn pọ̀ ṣùgbọ́n ó dàbẹ́ bá débẹ̀ ẹ̀ bá wọn ẹ mọ̀ gbogbo tó dijọ́ yẹn gẹ́gẹ́ ni wọ́n bá kẹ̀kẹ́ wá kó àwọn tí ń wú sọ gẹ́gẹ́ jẹ́jẹ́ kọ̀ wá tún dún lẹ́yìn òtún dólẹ̀ yìí tó wá lọ bàdà tó lọ yá gàn ní àwọn mùsùlùmí kan tún bẹ́ o wọn lọ́dún kan nìta o bẹ́ẹ̀ náà ni wá sí ń kọ́ wọn wọ́n wá jẹ́ káwọn máa ta wọn wọ́n wá jẹ́ wọn pe àwọn tí wọ́n fowókọ tí wọ́n fi dóòlò kọ àwọn mùsùlùmí nígbà yẹn pé táwọn mùsùlùmí yẹn bíi báyìí dá wàhálà kẹ̀kẹ́ lẹ̀ ẹ̀yin láwọn àgbẹ̀ o sàgbẹ́ ilẹ̀ dúró fún wọn nígbà yẹn ó jẹ́ àwọn àgbẹ̀ká sí kẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ ni ó sì ń jẹ́ gbogbo ìyàwó ọlọ́pàá wá rí pé ó kéé ọwọ́ àtúntò fún ọgbọ́n wọn sí bẹ́ẹ̀ níṣẹ̀lẹ̀ jẹ́ yìí fídíò kẹ́ gbé e gidi fídíò kẹ́ gbé e gidi ni kódà bàbá wa ẹ̀kọ́ lọ́nkọ́ bá ṣe dáadáa fún wa ni wọ́n ń tì báyìí wọ́n ń tì báyìí ọmọ kẹ́ńbẹ́ tó yẹ pé machine náà machine tó gbé síbẹ̀ yẹn tí wọ́n gbé síbẹ̀ yẹn ó tì sínú kòtò tí wọ́n ń sọ wọ́n báyìí sí sọ wọ́n báyìí ah, yá yóò ní ká níbi ká gbogbo ẹ̀ ní fídíò gbé gbogbo àrà tó dá yẹn gbogbo ẹ̀ fídíò gbé tó fi wá jẹ́ pé sẹ́yìn tí gbogbo àwọn nǹkan yóò bá ṣẹlẹ̀ tí ó sì jẹ́ pé ẹni tí ó bá jáláṣe jù wọn ò mú ìlú àdúgbò wa yóò ní fararọ òdodo ni wí fún wa o irú ẹlẹ́bọ yẹn ń sìn níjọ́ lálẹ́ ẹjọ́ yẹn òun tẹ̀sí lọ́ọ́ gba sọ òkú wọlé tìpọ́ntìpọ́n tó dóńdó pé ẹni yóò tó bá kọjá ó dà lára ohun tí eh, lánàá lómi ṣe fún mi bí mo ibi tá a lọ àti lọ sí mítì tó láìdè ọ̀nà ìkùnlé yẹn ni tọ́nà fi jigidi ní tó twelve tá a sì tẹ́ńbẹ̀ òun lọ́wọ́ àgbẹ̀ mi ìgbà tí wọ́n ń kọjá lọ ó tún rí ibi tó dúró títí bọ́tìmọ́ tógún tógún títún ìpínlẹ̀ báyìí pípẹ́ nìyẹn bá gbà ń jọ ní kílẹ̀ ní òwò lè ṣẹlẹ̀ ó gba àwọn míì àwọn tọ́lá àwọn míì sọ́wọ́ pé ẹlẹ́bọ̀ òṣìṣẹ́ o kíníkẹ́ òṣèkíníkẹ́ òṣèkíníkẹ́ ó lè ní ọ̀dá mọ̀ ìmọ̀ọ́dì sí o ìmẹ́ná ń pè bẹ́ẹ̀ o ìmọ̀ ni wọ́n ń pè dáàmọ̀ ṣùgbọ́n ọwọ́ pé ah, òun gbé bọ́ ládùúgbò yìí ó sì ń wọ́sọ ogun lọ́wọ́n wọn sára pé orúkọ tó ń jẹ́ àtìtì kan lòun mùsùlùmí lòun mùsùlùmí máa ń wọ́sọ ogun. tó fi jẹ́ pé téèyàn bá ń wo pé akíláàsì ah, tó fi wá lọ mẹ́lẹ́bọ̀ akíláàsì tó fi láti gbé tẹ́lẹ̀ òpin tí mùsùlùmí kan tó jẹ́ pé ṣòkòtò rẹ̀ lókè ó sì nírùmọ̀ ó ní pápá lára wa ni ẹ̀rí pa yọ pa o ó dàbí ọba tọ́lọ́wọ́n bá kọ́ pé yóò kú. àbálò yìí. ó lè pa ni ẹ pa pa pa pa. Kẹ́yìn ọmọ ká máa dùn fún gbogbo àwọn kẹ gbogbo ìwọ̀n tó ń jẹ́ kí àdúgbò ẹ mọ̀ pé lásìkò táwọn PDP fi wà ń ta èdè tó jọba PDP ní ń bú o but ìgbà tíjọ ìjọba yẹn fáwọn ọmọ wa kẹlẹ lẹkì ọlá ẹ mọ̀ fún wọn bẹ tí wọn já gbọ́ ní ọ̀gá yẹn àfi tó bá fẹ́ wọ́n kó tó kọjá lókun tí wọ́n bẹ mọ́ ní orí kíkó wọn tí wọ́n kó wọn ní. orí kíkó wọn tí wọ́n kó wọn ní. ẹ̀yin ẹjẹ́ ó dé ẹ̀yin ẹjẹ́ ó dé yọ jẹ́ tutù. ìyàwó yàtọ̀ ìpínlẹ̀ sọ̀rọ̀ police station bíi. tó ń bọ̀ bá dé ní ìsìn nínú nínú àṣeyọrí tó yẹ kí tíjọba yìí rí ṣe nù gbogbo ẹni yóò sọ bá jẹ́ jàgùdà yàndùkú pòṣíṣàn tó rí ọ wà ẹgbẹ́ gbèsè bá rí àwọn tó jẹ́ jàgùdùkú yẹn náà àwọn ní wọn máa lò ó ṣùgbọ́n òun jàgùdùkú yẹn fọgbọ́n sọ́wọ́ ara wọn èsè bọ́ máa gbé bọ kí ọmọ wa dà àdúgbò kí ọmọ wa ṣe àbíṣe alájà sọ́kẹ̀ níjọba àdúgbò wa ti ń dẹ yọ wá pàdé wa ní ìsìndó ti sọ pé ìmọ̀ kọjá ń bì sàrà lẹ́wù kí ó sì máa bá tiẹ̀ lọ àwọn ìṣọ̀lá ìṣọ̀lá yóò sì máa bá tiẹ̀ lọ. ṣé pé tó bá yẹ pé bóyá ibi tíjọba tíjọba ṣe rí ńgbà yẹn tí wọ́n sì tún bẹ̀ yìí ni ìbọn bíi mẹ́wàá lè kún ọwọ́ rẹ̀ ó tó lè máa fẹ́nu yìí. ebi ìjọba náà ni ó sòrò fi jẹ́ pé gbogbo ibi yòówù tí ọba já sí kọ́lọ̀ kọ́sájọ jẹ́ dáadáa fáwọn mùsùlùmí ìbẹ̀tà gbọ́dọ̀ máa bẹ̀ lọ́wọ́ bá ní gbogbo ibi yòówù tí ọba já sí kọ́lọ̀ kó jẹ́ dáadáa fáwọn mùsùlùmí ṣùgbọ́n mọ́ ìfọ́lọ́ ìjà fún wa so kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti gbọ́ lamẹ́ríkà táwọn yẹn ti lè rí kọ́ọ̀lù kódà àwọn míì bẹ́ẹ̀ bíi pé tí wọ́n sì ń sẹ́ndì nọ́mbà mi sí wọn pé ah, káwọn kí ni bó ni ah, tó ẹlòmíì ń dúró ah, wọ́n tún pọ̀ ní mélòó ni wọ́n àná tọ́ba àwọn akẹ́kẹ́ mọ̀ pé tọ́ba ìpàgọ́ fẹ́ bá wọn jà yìí irú ìjọ yẹn tó súnmọ́ náà ní pé káwọn èèyàn kú tọ́pọ̀ torí pé àti ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni pé àwọn òfin ti ṣẹ̀ṣẹ̀ ṣe kiri níjẹrin ni wọ́n sì ṣe ní kámù ìjẹrin ìjẹrin ni wọ́n ṣe kíní wọn ìjọ ọjọ́ kẹta ni wọ́n ṣe ìjẹ ìjọ ìjẹrin báyìí tọ́ọ̀sì ni wọ́n ṣe so wọ́n fún wọn láǹfààní láti já gbogbo àwọn OPC tọ́wọ́ fẹ́ wá bẹ̀yẹn láti jáwò lò fún ọdún yẹn ni wọ́n sì ṣe kíní ẹ̀ náà ní oru festival náà wọ́n ṣe fún oru festival náà wọ́n ṣe fún gbogbo wọn kà ń bẹ̀rẹ̀ ó wa so owó koro festival náà wọ́n wọ́n ṣe kí nìyẹn fún láti fẹ́ fi owó òòrè lágbára náà àti gbogbo ìyẹn náà ló jẹ́ wọ́n múra sí pé ṣéègùn wọn fi le tó tó bẹ́ẹ̀ dùn so àwa adúpẹ́ fọlọ́n pàápàá jùlọ àwọn ìmáàmù wa tó jẹ́ máàmù sẹ́yìn wọ́n ṣe dáadáa fún wa gan wọ́n ṣe dáadáa fún wa gan kọ́lọ́n ò ṣe dáadáa fún wọn so ẹ mọ̀ pé central mosque ọjà fẹ́ pé central lọ́wà ó jẹ́ pé wọ́n túbà àwọn bàbá wa ẹ mọ̀ pé àwọn kan ní ọ́fẹ́ sọ Yorùbá àwọn kẹ̀kẹ́ alábáwá ẹ̀jẹ̀ akéwì wọ́n sọ yorùbá nílé ìtọ́lọ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ o àwọn mùsùlùmí ọ̀lọ́wọ́ sí o gbogbo ẹ̀ làwọn mọ́ o so gbogbo ohun tí wọ́n ṣe padà sọ pé kí wọ́n ṣe pé kí wọ́n padà láwọn mùsùlùmí padà ń ṣe ọmọ máa wò pé àwọn dáṣà ara wọn jẹ àwọn làwọn rẹ wọn àtàwọn sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfẹ́wàhálà fún mùsùlùmí kẹ̀kà nínú olóyìn tẹlẹsìn oṣù ṣẹṣin rẹ láì di ẹlẹsìn kẹta lọ́wọ́ sọtọ tá a sì bẹ lọ́wọ́ bá pé kọlọn jọ jásí dáadáa fáwọn mùsùlùmí. bàbá kan bẹ nínú àgbà tá a ti fi sí tí wọn ṣe fóun ní pẹsidẹnti eh, eh, kan ọsọ àwọn ọ̀rọ̀ ńlá kan nígbà tí wọn ní kóun yàn sọ̀rọ̀ ó ní pé nígbà tí àwọn kọ́kọ́ gbé kínní yẹn àwọn làwọn kọ́kọ́ gbé táwọn jẹ kristian táwọn yarí pé àwọn òbí gbé wọn máa ṣe oòrùn ní distop ọjà àwọn bísínẹsì pẹ̀lú ìjọ sẹ́ńdé bó ṣe sọ náà nìyẹn o pé ń disturb bísínẹ́sì tàwọn bó ṣe sọ náà nìyẹn o pé bísínẹ́sì tàwọn lóòjọ sẹ́ńdé ń disturb ẹ̀ tòkòkò ata èmi lè tún lè bò kòkò ata gẹ lólò ìgbà kòkò ata àtàwọn jẹ́ so ife bẹ̀ gan ni ló tó rẹ̀ sóhun pé àwọn mùsùlùmí gan wọ́n fẹ́ fi fẹ́ràn torí pé bàtà àwọn padà gbé wá láàyè táwọn padà á rí ah sẹ́ńdé ah. Ah, ẹ má bínú mùsùlùmí yẹn gan ni kí ni túmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń bẹ̀ yẹn o ẹ wò sábà ti bẹ̀rẹ̀ sẹ́ńdẹ̀ jímọ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà bíbẹ̀ kọ́ ẹ wò pé jímọ̀ ni jímọ̀ wà nínú nínú oòrùn nígbà yẹn sì níyì ó ti di ọjọ́ méje ni mùsùlùmí ìbíjà yìí lóbìnrin òbíjà yìí ó di ọjọ́ méje nígbà yà wí yìí wọn ò ní jáde rárá kódà dídúdú darí padà sí tẹ̀m ìtẹ̀m nínú àwọn ọ̀sẹ̀ tá a ti gbọ́ gan ní nineteen thirty one ni wọ́n kọ́kọ́ gbéra fún ìṣẹ̀lẹ̀ yìí nineteen thirty one làwọn kan ti kọ́kọ́ jà so pé àwọn ọgbà kí ní ìgbà yẹn ni pé twenty one days wọ́n máa fi ń ṣe ń gbà yẹn twenty one days tóbìnrin ò ní jáde rárá ó di twenty one days nineteen thirty one yẹn ni wọ́n di ipò sí ọjọ́jọ́ méje wọ́n máa lọ ṣe àṣekágbá ní ìtàlóyún ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ twenty one days wọn ò fi ní jáde díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ìmọ̀ á sọ pé mo láìkí ọ̀rọ̀ pẹ́sidẹ́ntì ẹ̀ eh, ká yẹn ni pé ó ní bá but kìíní yìí ó ti die down ń fi ń kú lọ fún ẹ̀ so ẹ jẹ́ ká jẹ́ kó kú láì jẹ́ pé ìgbé rẹ̀ ṣe ń fún wa pé kó tají kó kú fúnra rẹ̀ jẹ́ẹ́jẹ́ tí ò tiẹ̀ ní gbérí mọ́ pé torí ti ń kú lọ pé kó kú fúnra ẹ̀ ẹ má jọ jẹ́ pé ilé wa wò pé èyí fẹ́ tají èyí fẹ́ tají ìyẹn bá a àwọn ẹlẹ́bọ̀ wí pé ẹ fẹ́ tají ẹ fẹ́ tají ẹ má wulẹ̀ ẹjẹ́ ó fún rẹ̀ ó tiẹ̀ má sì mọ́ rárá bóyá ibi tí wọn bá padà fẹ́ bá gbé lọ ibi tí wọn bá padà tiẹ̀ máa ṣe ẹ̀wọ̀n kí ti já sọ́dọ̀ pé wọ́n máa ṣe lóru wọn bá díẹ̀ náà lókun tí ó wà ń bẹ̀ tí ókun tí ó máa ṣe gbogbo ohun tó jẹ́ kí egun ó lé ń sìn náà tayọ pé àwọn tí stop àwọn àwọn kan ẹ mọ̀ pé egun yìí máa lé ni wọ́n tí ọba ibi ti sọ́mà kẹ́kẹ́ mọ́tò ìbọn dárúkọ ti sùn jẹ́jẹ́ rẹ̀ ọ̀rìn tá máa rìn nígbà yẹn kò ní tayọ ọ̀rìn tọkùnrin tóun ti ibi iṣẹ́ rẹ̀ bọ̀ tàbí ti travel bọ̀ wá tí wọ́n tún wá ní pé lóru ní oòrùn tún mọ́kùnrin ọ̀rìn tá máa mú ní ká ah, ètò ní wọlé ni mọ́ni táìmù tí mo rí tó dé yẹn tí bọ̀ alátàbújá tí ò ní wọlé wọn ni so báwọn àwọn òògbà kí àwọn òògbà pé àwọn tiẹ̀ máa má jèjì àjèjì làwọn máa mú so ọjọ́ kun yóò jẹ́ kínní o pé gbogbo ẹ̀ ságbọ́dọ̀ lẹ́yìn àwọn nìkan wọ́n níta ṣùgbọ́n ìgbàsọ́là ju dé náà ní gbogbo àwọn kẹyìn change tó ń change sáà ti bẹ̀rẹ̀ wọn bá púpọ̀ lọ́wọ́ bójú ọjọ́ dáadáa fún wa so ẹ wá jẹ́ ìfọwọ́ kan parí rẹ̀ fún wa. sẹ́rí gbogbo ohun tó bá ti jẹ mọ́ ọ̀tọ̀ ni pé àwọn pọ́ǹsì kan jà ń lò ọ̀tọ̀ ni o tó bá yẹ pé gbẹ́ ẹ̀rí lọ wà o lè máa bá yín ṣe tá pẹ́ gbẹ́ bí ń fọ́ apc àti adc ń bára wọn jà mọ̀ pé kò òórùn islam òun bíi tòun ṣùgbọ́n àwọn ọ̀tẹ̀ ń bá àwọn mùsùlùmí jà tó wá jẹ́ pé mùsùlùmí wá lọ wà lẹ́yìn pàápàá jùlọ tó yẹ páwọn mùsùlùmí yẹn sì ní èsì pé bóyá wọ́n ṣàṣejù lọ́wọ́ ara wọn kódà kí wọ́n fàṣejù bọ́ yorùbá gẹ́gẹ́ máa ń sọ pé a máa ń lé kọ̀lọ̀kọ̀lọ̀ jìnnà ni ká tó ṣe kíni ká tó bá yẹ ẹ̀rí ká tó wá sọ pé ètè fáwọn nìyí nǹkan yìí máa ń burú gan-an wàhálà yìí máa ń burú gan-an ẹ máa ń ború rẹ gbogbo ẹni tí ó lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí tó lọ yẹn mo fẹ́ yíga ẹbí làákà ìgbé ni o gbogbo ẹni tó lọ́wọ́ sí i láì dá wàlúùdáyà ọlọ́run ọba ń gbé àwọn àdéhùn kankan ọ̀tọ̀ ọlọ́run bá bóra o àwọn kan ń wò ó pé ọ̀nà tí mo dá sí kínní ilé ìtọ́ sí kínní yìí ní ìṣe pé ní ọlọ́run bá fi ń gbá mi ní nǹkan báyìí báyìí ti ń ṣe yìí kò pẹ́ sí kìnní sí kìnní sí kìnní ṣẹlẹ̀ fẹ́ ni mo ti kó àgbákò wa yìí bọ́n bẹ́ẹ̀ ní sìn ìwọ ni ọ̀tá ni ẹ̀rẹ̀ sí bàbá ìta ni ẹ̀rẹ̀ sí ọ̀rẹ́ náà lè sàánú rẹ̀ ṣùgbọ́n la gbọ́dọ̀ àfọ́ ìjì torí pé ọba tí ń bẹ lókè tá wò ní so gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lòun rí kódà ìhun tó ń rò lórí ọkà tó bá ti jẹ́ dáadáa ń rìn tó bá ti jẹ́ àìdá gbogbo ẹ̀ ní rìn ló fi jẹ́ fún wọn fi sọ pé ká má máa sọ fọ́lọ́run bá pé ọbọ olùrí rẹ lọ lọ́hùn ìtúkùtù ni o ọbọ olùrí ni o àwa ni ojú wa máa ń rí rẹ tó ti yé ọlọ́run ọba ọba tí ọbọ olùgbọ́ ni má pè é ní ọbọ olùgbọ́ọ̀rọ̀ etí tiwa ni máa ń ṣe kí ni o ẹ máa ń gbọ́rọ̀ tí wọn ọba ti sọ̀rọ̀ etí wọn ní ṣe ni kò ní gbọ́ ṣùgbọ́n tó ṣe ọlọ́run ọgbọ́ ọ̀sọ́ ọgbọ́ ojú tọ́lọ́run ọba ìhun tó ṣe rí orí ìhun tí ò ṣe rí orí ojú tiwa ni ojú tàbí rí ẹ̀ ìhun tí ọba ṣe é rí ojú tí o lè ṣe kí ni kò lè rí ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba yàtọ̀ sí etí tọ́lọ́wọ́n etí tiwa ló ṣe ṣe kí ni ló ṣe é gbọ́rọ̀ ìhun tí yẹn bá ń rò lórí ẹ̀mí tí ọba ṣe é sọ etí wo ní ṣe kí ni o ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba ọ̀sọ́ ọgbọ̀ ọ̀sọ́ ọgbọ̀ ló fi jẹ́ pé tútú tá a tù ni pé olùgbọ́ lọ lọ́hùn ó sì jẹ́ olùrí ọwọ́ sẹ̀mí olùgbọ́ lọ́lọ́run ó sì jẹ́ kí ni o ó sì jẹ́ olù yóò sọ pé olùgbọ́ ọ̀rọ̀ má fi ọ̀rọ̀ sí àtọ̀rọ̀ àti ní èso ọ̀rọ̀ gbogbo ẹ̀yìn gbọ́ ó ní sọ pé olùrí ìran àti ní èso ìran o gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ lórí ló fi jẹ́ pé àwọn bí méjèèjì tá a fi ka ìrun wa láàárọ̀ yìí so ohun tó lọ sẹ́rí balẹ̀ ohun tó lọ sẹ́rí balẹ̀ lẹ́yìn ìdáhìí mọ́lẹ́kù sàmáwá àti wàkàlù so ọlọ́run ba ló ní ló lè kápá sẹ́mi àtìlẹ̀ tó jẹ́ pé ihun tí a bá ń rò lórí ọkàn aṣàfihàn rẹ̀ ni o àbá fi pamọ́ ọlọ́wọ́n bá mọ̀ ọlọ́wọ́n bá mọ̀ aṣàfihàn rẹ̀ ni àbá fi pamọ́ ọlọ́wọ́n bá mọ̀ yẹ́wò fẹ́ wọ́n ni mọ̀ yẹn ṣá ní máa ń ṣàforíjì fẹ́ ní bá wù ọ̀yọ́ á dìbò mọ̀ yẹn ṣá ní sì máa ń fẹ́ ní bá wù jìyà máa ń jẹ́ níyà máa ń jẹ́ níyà wọ́wọ́ àdá lè ṣe é ọ̀dẹ̀ òun ló ní ìkápá lórí gbogbo nǹkan ó tó tẹ̀ tó wá sàn án mọ́nà rọ̀ṣọ́lù mọ́ ní ilẹ̀ ìyẹn lọ́bẹ̀ ìwọ̀lì mọ̀mí náà ní kúlò náà mọ̀nà ìdílà tó ta fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wàhálà yà ti yáyọ làbí náà mọ̀nà ìtẹ́kọ̀ lọ èyí tẹ́ jẹ́rìgbà gbọdọ̀ rẹ páyọ̀ lọ́wọ́n bá o wọ̀lì tó ń dòwò nọ́ọ̀sì máa ń kọ́ dà mọ́ tìlẹ̀ bọ́dì kẹ́ni kọ̀ọ̀kan ó wo ohun tó ń ti síwájú fúnra ara rẹ̀ lọ́jọ́ ọ̀la kí ló ń ti síwájú fún rẹ̀ tọ́lọ̀ débá lọ́dọ̀ ọlọ́run ò bẹ́sì lọ́mọ̀ pé ọlọ́run ọba kò ní sí lẹ́yìn àwọn tó bá jẹ́ fásik tó bá jẹ́ pòkì kò ní sí lẹ́yìn wọn abẹ́lọ́hùn kọ́mọ̀ bọ́ bá dé fẹ́ọ́lá ó ní káà mùsùlùmí ọmọ ajé ọjà mi sọ kọ́ má jẹ́ kí ọjà ó jẹ wá wọ́n ti wá fẹ́ sọ ìbọn sára tí wọ́n ti fẹ́ sọ olóko tí èsì tiẹ̀ wọ́n ti fẹ́ sọ olóko tí èsì tiẹ̀ fi àwọn jàdùkú omi wọn á ni tọ́wọ́ ajẹ́ gbogbo ni wọ́n dé àdúgbò ni àwọn náà wọ́n lọ dá wọn lọ́dẹ̀ wọ́n ti kó dàánú lọ́wọ́ wọ́n ti kó gidi lọ́wọ́. ẹ mọ̀ pé tá a bá ń rìn kọ́ ọbẹ̀ gbogbo gbólóhùn yẹn làwọn ọlọ́pàá ọgbọ̀ àwọn kẹ̀ máa wọ́n tí ló dé tí wàhálà àti yín náà pọ̀ sẹ́ẹ́ bẹ́ẹ̀ jẹ́ boko haram sẹ́yìn. torí pé wọ́n máa gbọ́ ṣùgbọ́n ní ètò ọlọ́run fídíò yẹn báyìí dp owó báyìí ni fáà pàápàá jùlọ ọmọ yẹn ti ń sọ fún òun sí bẹ́ẹ̀ yẹn ó gbé gidigidi ni gbogbo tàràtàrà ti ń dá aṣọ yẹn ló tún wá wọ̀ wá sí tẹ̀sán ni wọ́n sọ pé à ah, ni wọ́n sọ fún mi pé bọ̀ọ̀dá mi èmi ní ìpẹ́bẹ̀ rẹ̀ lọ́kùn bó la ní fábílì èmi ọmọ.